Dios ní fún ọlọ́run lókè ọ̀run mo kí yín pé ẹ kú ojúmọ́ níbi tẹ́ ẹ ti ń gbọ́ mi ní orúkọ jésù ẹ ra àánú gbà lónìí ẹ̀yin ọlọ́jọ́ ìbí mo kí yín lórúkọ jésù ọjọ́ yín ò dálẹ̀ àánú téèyàn fi pẹ́ láyé tójú rẹ̀ ò kí n fi rí bi ọlọ́run yóò yọ̀ǹda rẹ̀ fún yín ẹ̀mí gígùn àti àlàáfíà yóò jẹ́ tiyín ilẹ̀kùn àánú ọlọ́run kò ní tì mọ́ yín lórúkọ jésù olúwa wa mo wà nínú ìwé Isaiah orí forty three ẹsẹ̀ two láàárọ̀ yìí Isaiah orí forty three ẹsẹ̀ two bíbélì wípé nígbà tí o bá ń la ibú omi kọjá n ó wà pẹ̀lú rẹ nígbà tí o bá la odò ńlá kọjá kò ní bù ọ́ mọ́lẹ̀ nígbà tí o bá ń kọjá nínú iná kò ní jó ọ ahọ́n iná kò ní jó ọrùn ògo ni fún ọlọ́run lókè ọ̀run ìlérí ńlá nìyí èyí tí Ọlọ́run ṣe fún àwọn tó bá gbẹ́kẹ̀lé àwọn tí ó pè ní àyànfẹ́ rẹ̀ ó ṣe ìlérí ìwàláàyè rẹ̀ ní gbogbo ibi tí wọ́n bá ń lọ ó ṣe ìlérí pé òun ó wà pẹ̀lú wọn nínú ohunkóhun tí wọ́n bá bára wọn gbogbo nǹkan tí Ọlọ́run lò ń bí iná omi afẹ́fẹ́ gbogbo rẹ̀ ó ń sọ ìtumọ̀ àwọn ogun tí èèyàn lè bára rẹ̀ nínú ayé bọ̀tò sọ wípé òun ó wà pẹ̀lú wa tẹ́yà bá ti jẹ́ àyànfẹ́ rẹ̀ àwọn ogun yẹn kò sì ní nípa lórí ayé wa gba ọlọ́run gbọ́ gba ìlérí rẹ̀ gbọ́ gbẹ́kẹ̀lé ó dá mi lójú pé kò ní jẹ́ kí ogun ayé kó borí ọkàn rẹ̀ níbikíbi tí o bá wà tẹ́wọ́ jẹ́ ń súre fún ọ ní orúkọ jésù gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run omi ayé kò ní gbé ọ lọ mo gbàdúrà iná ayé kò ní jó ọ ní orúkọ jésù iná ọmọ kò ní jó ọ lórúkọ jésù kristi ọ̀tá kò ní fìnà jù ọ́ nínú ìlàkọjá rẹ lónìí ọwọ́ àánú ọlọ́run yóò gbà ọ́ gbogbo ìlàkọjá rẹ yóò sì já sí ẹ̀rí ó ti rí bẹ́ẹ̀ ìbùkún ni fún ọ bó o ṣe ń jáde lónìí ìbùkún ni fún ọ nígbà tó o bá ń padà wọlé ìbànújẹ́ ò ní jẹ́ tiẹ̀ lónìí ààbò ọlọ́run yóò dájú lórí rẹ o ò ní gbúrò ìbànújẹ́ lónìí ayọ̀ àti ìdùnnú ló máa jẹ́ tiẹ̀ a gbàdúrà àlàáfíà kó wà ní ìpínlẹ̀ yìí kí gómìnà wa kó ṣe àṣeyọrí kí àlàáfíà ọlọ́run kó wà ní orílẹ̀-èdè nàìjíríà ààrẹ wa kí olúwa kó wọn máa ṣe gbogbo ẹni tó gbọ́ mi láàárọ̀ yìí àti ń tẹ́ ẹ dúró fún kí àlàáfíà ọlọ́run kó máa bá yín gbé ó ti rí bẹ́ẹ̀ o lórúkọ jésù kristi olúwa àtolùgbàlà wa àmín èmi ni ti yín tòótọ́ jeremiah tójì ọmọ òkunlọ́lá láti the african church solution campground samuel wange state nílùú abẹ́òkúta àlàáfíà ni fún yín. ire ni mo jí rí rẹ́ ayọ̀.